fọ́nrán kan tó lu sórí ẹ̀rọ ayélujára èyí tí wọ́n fi ń ba gbajúmọ̀ alákòóso ìjọ tó tóbi jù nàìjíríà ní the redeemed christian church of god rccg ìyàn pásítọ̀ enoch adéjàre adébóyè lórúkọ jẹ́ tẹlifíṣàn yorùbá tòótọ́ ti rí i pé baba ńlá arọ́ ni fídíò náà o tí kò sì sí òótọ́ nù ẹ̀ àti pé wọ́n kàn fẹ́ fi máa kan bàbá náà lábùkù ni ẹ rántí pé lórí ẹ̀rọ ayélujára tiktok ò ní fọ́nrán fídíò kan máa gba orí ẹ̀rọ ayélujára ìtẹ́fíyẹ̀yẹ pásítọ̀ enoch adébóyè níbi tí ọba orílẹ̀-èdè England ìyún King Charles tó ti gbé àwòrán kan tó sì jẹ́ pé àwòrán pásítọ̀ Enoch Adébóyè ló wà ní ara àwòrán tí ọba ìlú England náà sókè lára àwòrán náà ni wọ́n kọ èdè òyìnbó four one nine tight collector sí ètò túmọ̀ sí pé olè oníjìbìtì agba owó ìdá mẹ́wàá lọ́wọ́ àwọn èèyàn níṣẹ́ làwọn èèyàn máa ń gbé fọ́nrán fídíò ìkiri tí wọ́n sì fi ń yẹ̀yẹ́ pásítọ̀ Enoch Adébóyè pé olùdí ọba England ó ti padà yẹ̀yẹ́ ẹ̀ báyìí o ṣùgbọ́n nígbà tí wọ́n ń ṣèwádìí fọ́nrán fídíò náà iléeṣẹ́ kan tí ó máa ń ṣèwádìí àwọn fídíò bóyá òótọ́ ni àbírọ́ ni yan PR Nigeria ó máa ṣèwádìí fínífíní lórí fídíò yìí tó sì rí i pé bàbá ńlá àròyìn ìfídíò rọ́ láti fi ba pásítọ̀ iná Khadija Adébóyè lórúkọ jẹ́ ni iléeṣẹ́ PR Nigeria wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé fídíò náà ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ìyẹn the fourteenth of may two thousand and twenty-four ni wọ́n kọ́kọ́ gbé fídíò náà sórí ẹ̀rọ ayélujára tiktok bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó dìímọ̀ pé fídíò ibi tí ọba england ọba charles tó ti ń gbé àwòrán ara ẹ̀ kan sókè ilé àwọn oníṣẹ́ ibi náà lọ yọ àwòrán charles kúrò ńbẹ̀ tán wá fi ti pásítọ̀ adébóyè sí tí wọ́n sì lọ kọ four one nine tax collector ìyẹn pé oníjìbìtì àgbà wo ìdá mẹ́wàá tí wọ́n lọ kọ́ sára ẹ̀ láti fi ba pásítọ̀ iná kàdéjàre adébóyè lórúkọ jẹ́ kódà iléeṣẹ́ PR nàìjíríà jẹ́ kó di mọ̀ pé ẹni tí ó máa ń ṣe irú àwọn iṣẹ́ bíi náà tó ń lo ẹ̀rọ ayélujára tó ti ń gbé àwọn fídíò náà síbẹ̀ ó lè fẹ́ràn kó máa bà àwọn pásítọ̀ àpapọ̀ àwọn tó bá jẹ́ gbajúmọ̀ kó máa bà àwọn lórúkọ jẹ́ kó sì máa gbé nǹkan tí ó fi yẹ̀yẹ́ wọn síta kódà ó ní ló ń ṣe fún gbajúmọ̀ bíṣọ̀pù ni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Living Faith Tabernacle tó pé èèyàn mọ̀ sí Winners ìyàn pásítọ̀ David Ọláníyì Oyèdépò tí wọ́n sì ní baba ńlá arọ ní fídíò náà arọ